gẹ́gẹ́ bí a ṣe ń sọ lọ ẹ̀yin ará ilé mo ní kókó tí a ó máa yànnàná ẹ̀ lọ́sẹ̀ yìí ó dá lé lórí ohun tí a ó ṣe pẹ̀lú àwọn ọ̀dọ́ wa èyí tí a ní ní sàkání wa pàápàá jùlọ ní twenty first century yìí kí ni ohun tí a fẹ́ gbà wọ́n nímọ̀ràn lé lórí báwo ni ìgbésí ayé wọn yóò ṣe rí tí a fi rí dájú wípé wọ́n yàn wọ́n yọrantí yànjọ́ iwájú mo dẹ̀ sọ fún yín pé àlejò mi ti wà nílé agodo lọ́wọ́lọ́wọ́ báyìí hmm ẹ jẹ́ ká ṣíṣọ lóbi egun fún yín ẹ jẹ́ kí n fi àlejò mi hàn yín èyí tí a ti kọ̀wé kọ̀wé kọ̀wé kọ̀wé sí kó tó di wípé wọ́n jẹ wá lónìí àlejò mi ẹ kú dédé àsìkò yìí ẹ bá mi kí àwọn ará ilé. ẹ kú dédé àsìkò yìí o atọ́kùn ọdún ṣẹ́hùn. ẹ ṣe gan ni orúkọ àlejò mi àwọn náà ni arábìnrin àríyìbí àríyìbí kìnnì. Yétúndé. Yétúndé àríyìbí wọ́n sì jẹ́ ògbóǹtarìgì nínú àwọn tí ó máa ń tọ́ àwọn ọ̀dọ́ sọ́nà wọ́n dẹ̀ ní àwọn NGOs lọ́lọ́kan òjọ̀kan èyí tó jẹ́ wípé a máa ti ń pè wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti bá àwọn ọ̀dọ́ langba ọ̀dọ́ báìbáì sọ̀rọ̀ ìdí nìyẹn tá a fi ní àǹfààní láti gbé wọn wá sórí ètò tòní nítorí pé kókó tá a fẹ́ yànnà náà ẹ̀ ó dá lórí àwọn ọ̀dọ́bìnrin èyí tí a sì mọ̀ wípé wọ́n wà ní ìkáwọ́ wọn. tó ìbéèrè mi àkọ́kọ́ o tí ẹ ṣetán tí ẹ ti gbáradì <laughs> ó ti tó bí ọdún mélòó tí ẹ ti wà lẹ́nu ètò yìí. Ah, ó ti lé ní ọdún mẹ́wàá. tí ẹ ti wà lẹ́nu ètò yìí hmm. tẹ́bọ́dẹ̀ wá ń sọ nípa àwọn ìrírí tí ẹ ti ní lọ́lọ́kan òjọ̀kan lórí ṣíṣe abiyamọ ó ti tó bí ọdún mélòó tí ẹ ti ń tọ́ àwọn ọ̀dọ́bìnrin sọ́nà. Eh, nípa ṣíṣe abiyamọ eh, wá bí ni mo wá kà mo jẹ́ àwọn obìnrin tó ń pè ní Abigail hmm. <laughs> obìnrin ni mo bí jù mẹ́ta mo dẹ̀ ní ìtò ti lé lógún ọdún. Hmm, hmm. ó fi hàn wá wípé pẹ̀lú gbogbo ìbéèrè tá a fẹ́ máa béèrè lọ́wọ́ yín ẹ̀ka tó láti dáhùn àwọn ìbéèrè wa tó ìbéèrè gangan tí mo wá fẹ́ kí a jọ yànnàná ẹ̀ lórí ètò lọ́sẹ̀ yìí gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ni a ní ní sáà yìí kí ni ohun tí ẹ rò wípé a lè ṣe láti rí dájú wípé àwọn ọ̀dọ́ wa yìí a tọ́ wọn sọ́nà ní ọ̀nà tí ó pegedé tí ọkàn àwọn òbí náà fi lè balẹ̀ wípé à ọ̀dọ́bìnrin yìí mo tọ́ ó yanjú. Hmm. ọ̀rọ̀ lẹ́sọ àtọkàn obìnrin títọ́ ó jẹ́ iṣẹ́ pàtàkì ẹ fún pàápàá wa ìyálé ó gbọ́dọ̀ ó jẹ́ nǹkan tí a gbọ́dọ̀ mú ní kókó nítorí obìnrin gangan ni ilé àwọn náà mú ló ń gbé ilé ró ọkùnrin wọn ti jí ní àárọ̀ wọn ti lọ síbi iṣẹ́ àwọn obìnrin náà máa ń ṣiṣẹ́ o ṣùgbọ́n obìnrin tó bá mọ ẹ̀tọ́ ẹ̀ nínú ilé ó gbọ́dọ̀ mọ̀ pé iṣẹ́ tóun máa ṣe ó gbọ́dọ̀ fi àyè gbà láti wà pẹ̀lú àwọn ọmọ ju ọkùnrin lọ hmm. nítorí náà iṣẹ́ ńlá ni iṣẹ́ tí ọlọ́run dẹ̀ gbé fún àwa obìnrin nìyẹn iṣẹ́ kókó gangan tí ọlọ́run gbé fún àwọn obìnrin nìyẹn. bí gẹ́gẹ́ bí bíbélì tèmi mọ̀ níwọ̀nba díẹ̀ ó ní obìnrin wà fún láti ran ọkùnrin lọ́wọ́ so ikó ọ̀nà ríro ọkùnrin lọ́wọ́ yẹn náà nínú ẹ̀ náà ni tọmọ títọ́ hmm. ó dẹ̀ ṣe kókó so ipa tí obìnrin máa kó pọ̀ rẹpẹtẹ àkọ́kọ́ ni pé a gbọ́dọ̀ fi àyè lẹ̀ fún àwọn ọmọdé yìí láti máa bá wọn sọ̀rọ̀ a gbọ́dọ̀ fi àyè sílẹ̀ láti máa láti máa gbàdúrà fún wọn ní gbogbo ìgbà torí Ọlọ́run ló ń fún ènìyàn lọ́mọ ọ̀tọ̀ kì í ṣe mímọ̀ ṣe ẹ̀dá a gbọ́dọ̀ máa fi a gbọ́dọ̀ fi ọ̀rọ̀ wọn sí iwájú Ọlọ́run láti máa nà sọ fún Ọlọ́run pé bá a ṣe fẹ́ kí wọ́n rí leléyìí a fẹ́ pọ́nyàn kí wọ́n yanjú kọ́lọ́run kó ràn wá lọ́wọ́ tàdé gbọ́dọ̀ mú àwọn ọmọdé yìí ní ọ̀rẹ́ hmm. pàápàá àwọn ọmọbìnrin a gbọ́dọ̀ mú wọn ní ọ̀rẹ́ láti kékeré a gbọ́dọ̀ jẹ́ kí wọ́n mọ̀ wá kó súnmọ́ wa kó lè sọ tinú wọn fún wa a gbọ́dọ̀ jẹ́ eh, ohun tó ń yọ òyìnbó ń pè ní best friend fún wọn ó hmm. ṣe pé pé kí ọmọ kó má lè bá ìyá ẹ̀ sọ̀rọ̀ nínú ilé ẹ hmm. tó bá lè bá ìyá sọ̀rọ̀ ṣé bàbá sọ̀rọ̀ bàbá tí ò kí ń sábà ń wà pẹ̀lú ẹ̀ so gbogbo gbogbo ìgbésẹ̀ yìí ó wà ó jẹ́ kókó fún obìnrin ìgbà tí a bá ń bá wọn sọ̀rọ̀ tá a bá ń súnmọ́ wọn tá à ń jẹ́ kọ́ ọ̀nà ìgbà yẹn náà máa lè sọ sínú wọn fún wọn tó bá bẹ̀rẹ̀ sí ń bàlágà tó bẹ̀rẹ̀ sí di pé wọ́n fúnra ẹ̀ gan ló tẹ̀lé wọn máa sọ fún ẹ pé ọmọ o fáyín o hmm. ọlọ́run ní jẹ́ ká lọ́mọ tí ó máa tó àsìkò tó máa dàgbà débì kan tí ò ní rẹ́ni pè wọ́n Hmm. bọ́ tó bá ti dàgbà dé ìwẹ̀kan tó ti bẹ̀rẹ̀ tó ti pé ti bẹ̀rẹ̀ sí ní kinní díẹ̀ díẹ̀ ah ó fáìn o this is nǹkan tó máa tó máa ń ṣẹlẹ̀ tó máa máa ṣẹlẹ̀ rèé o hmm. ọkùnrin á máa fẹ́ máa pè é o á fẹ́ máa sọ pé ó fáìn o ògbà tí wọ́n fúnra bá ti ń sọ fún wọn wọ́n á máa sọ pé ẹ̀tọ́ ẹ̀tọ́ ló pọ̀ jù nínú ẹ̀ gbogbo hmm. nǹkan ló ní àsìkò ní sùúrù wọ́n ti máa wọ́n tó jẹ́ tó máa wọn ní kò ní jọ wọn lójú débi kó máa lọ gbé ìgbésẹ̀ tí ó dáa then a gbọ́dọ̀ a gbọ́dọ̀ lè lawọ́ pẹ̀lú àwọn ọmọ wa nípa súnmọ́ wọn náà ni pé wọ́n máa lè sọ nǹkan tó fẹ́ fún wa hmm. tó bá ní tó máa fẹ́ nǹkan tó mọ̀ yín pé táwọn bá dọ́dọ̀ màmá wọn àwọn máa rí gbà hmm. bí màmá ò bá tiẹ̀ ṣiṣẹ́ gan hmm. tó láti fún ní nǹkan yẹn ó lọ́n ó lọ́n máa dọ́dọ̀ màmá wọn bàbá wọn á ṣe so kí ló máa fara pé ó máa lọ síta láti lọ wá nǹkan yẹn hmm. tó máa lọ gbàmọ̀ràn tàbí tó máa fẹ́ lọ wá tẹ̀lé ọkùnrin láti lọ gba nǹkan tó yẹ kó gbà nínú ilé hmm. so kókó ibẹ̀ ni pé ká fi wọ́n mọ̀ ọ̀nà ọlọ́run hmm. ká dẹ̀ sún mọ́ wọn gẹ́gẹ́ bí òbí torí òbí pàápàá obìnrin a gbọ́dọ̀ mọ̀ yìí pé a jẹ́ prophet wòlíì wòlíì àwọn ọmọdé yìí tàbá jábí amọ tó dára tí kí nǹkan kan tó ṣe ọmọ wa ń gbà mí a máa ti orí nínú ẹ̀mí ara bá wa sọ̀rọ̀ a bá wa sọ̀rọ̀ pé nǹkan kan ń ṣẹlẹ̀ ó lè jẹ́ lójú àlá ni ó lè jẹ́ ọ̀nà kan náà tọ́lọ́run bá ń gbà láti bá wa sọ̀rọ̀ á ká mọ̀ ẹ̀tọ́ obìnrin ni láti dìde láti gbàdúrà lásìkò gbà yẹn láti pe àwọn ọmọ yẹn láti mọ bó ṣe àyè tó wà Hmm. ká ṣe sọ pé bóyá àwọn tí wọ́n sí ní ìtòsí irú àwọn tó ń sí nítòsí yẹn gan pàápàá ọmọbìnrin kan lè fi sílẹ̀ tọ́nà wọ́n jì tọ́n wà ní skul tọ́n ti rí kíní pé a gbọ́dọ̀ fi wọ́n sílẹ̀ a gbọ́dọ̀ máa lọ wò wọ́n irú èmi ń sìn mo ní kọ́kọ́rọ́ ìyàrá ọmọ mi hmm. ní skul rẹ̀ hmm. mo máa ń fún ní eh, ìkíní yẹn pé ìjọ kan wàá kàn déédéé ó dẹ̀ máa ṣẹlẹ̀ àá kàn déédéé jí dé ni màá ti fi ilẹ̀kùn màá ti fi kí ilẹ̀kùn màá ti kọ́kọ́rọ́ màá ti fi ṣílẹ̀kùn màá ti wà nínú ilé màá ti jókòó akọ̀dé ni a wá ṣílẹ̀kùn bóyá ọkùnrin ló ń gbé bọ̀ òun náà mọ̀ pé ní ni mo lè wá síbẹ̀ hmm. tí mi ní sọ fún un hmm. tí wọ́n bá fẹ́ ní pé wọ́n fẹ́ lọ wọ́n fẹ́ gbalé tàbí mo fẹ́ mọ ibi tí wọ́n fẹ́ wọ̀ wọn hmm. ní skulu pé bóyá wọ́n fẹ́ kúrò níbì kan bọ́ síbò míì èmi ò kàn ní dédé kó ṣe pé èèyàn ò èèyàn ò èèyàn ò jẹ́rìí wọn hmm. but èèyàn gbọ́dọ̀ mọ̀ máa mọ́nítọ̀ wọn o gbọ́dọ̀ mọ̀ pẹ̀lú ìfẹ́ náà dẹ̀ ni o hmm. torí tó bá ṣe kókókó jù tó bá tàwọn ọmọ yẹn bá rí ní òrìí pé ẹ ò ń ṣọ́ àwọn ni hmm. wọ́n gbọ́n o wọ́n mọ̀nà tó máa fi máa yẹra tó máa fi ọmọ máa ọgbọ́n ẹ máa bá wọn bẹ̀ ni ọgbọ́n tó kọ̀wé mọ̀ kọ̀ǹpútà ẹ̀yẹ̀jì láwa láyé <laughs> sí so gbogbo kíní yẹn kọlọ́run fún wa ṣe bàtà wa náà gbọ́dọ̀ jókòó Hmm. gẹ́gẹ́ bí abiyamọ hmm. ẹni tọ́lọ́run bá máa ràn lọ́wọ́ òun náà gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ hmm. ọlọ́run bá máa ràn yàn lọ́wọ́ gbogbo ìgbésẹ̀ ẹ lọ́lọ́run máa wá ṣe á mí lé lórí torí pé ó rí pé o ní èrò rere sí iṣẹ́ tó ń gbélé ẹ lọ́wọ́ yẹn gẹ́gẹ́ bí àwọn ọmọ tó jẹ́ nígbẹ̀yìn adélèyìn ọlọ́run ní ògo lórí wọn gbogbo ẹ̀yẹ lólùfẹ́ mi mo mọ̀ pé ẹ ti ń gbádùn ohun tí àlejò mi ń bá wa sọ lọ́lọ́kan òjọ̀kan báyìí wọ́n ní iṣẹ́ wà lọ́wọ́ àwa òbí bẹ́ẹ̀ ni mo gbà pẹ̀lú wọn pé iṣẹ́ wà lọ́wọ́ àwa òbí wọn náà láti rí dájú wípé à ń fi ọ̀rọ̀ àwọn ọmọdé yìí sínú àdúrà ní gbogbo ìgbà bó dẹ̀ ṣe yẹ kó rí náà nìyẹn bí o bá ṣe fẹ́ kí ọmọ ẹ rí ohun tó fẹ́ kí ọmọ ẹ dà àti bẹ̀rẹ̀ ló ti máa bá ọlọ́run sọ láti bẹ̀rẹ̀ ló ti máa fi kọrin sí àwọn ọmọ yìí náà létí kó lè ṣeé ṣe fún ìwọ gan pàápàá láti lè ní ìfọ̀kànbalẹ̀ lórí àwọn ọmọ wọ̀nyí wọ́n tilẹ̀ jẹ́ ká mọ̀ wípé ní ọ̀pọ̀ ìgbà táwọn bá lọ sílé ìwé àwọn ọmọ àwọn àwọn máa ń ní kọ́kọ́rọ́ yàrá wọn lọ́wọ́ hmm. tó bá yẹ pé mi ni màá ti change ẹ̀kẹ́ tó dé ayé àyè lẹ́nu màá ti rọ kọ́kọ́rọ́ mi ẹ̀kọ́ <laughs> dé wà lẹ́nu ọ̀nà ni <laughs> kọ̀ǹpútà èjì láwa kẹ́yìn náà ti gbáradì torí jọ́ ti bá máa dé tó máa sọ fún yín pé ah, wọ́n jálẹ̀kùn ni mo dẹ̀ ah. pààrọ̀ kọ́kọ́rọ́ dè ẹ mọ̀ pé wọ́n ti bá wọ́n ti bá bì kan yọ sí yín nìyẹn tí rẹ̀ bá wá ṣẹlẹ̀ kí lẹ fẹ́ ṣiṣẹ́ fẹ́ mẹ́gbàá ni fẹ́ máa jà. a lè ná ṣùgbọ́n relationship tó wà láàrin wa kò lè jẹ́ kan ṣe bẹ́ẹ̀ ní hmm. gbogbo ìgbà hmm. wọ́n máa ń fẹ́ kí wọ́n ń fẹ́ wọ́n ní fẹ́ múnú bí mi hmm. torí ẹ̀ wọ́n mọ̀ nǹkan tí ìyá wọn fẹ́ wọ́n bá tẹ̀ jẹ́ pé another reason ni wọ́n ní láti fẹ́ ṣí kọ́kọ́rọ́ yẹn a sì fẹ́kọ́ fi tọ́ mímú tẹ́ ah kíní kan ṣẹlẹ̀ o mo fẹ́ eh, kíní ẹ eh, mọ̀ ọgbọ́n náà ni o eh, gbọ́n ṣe mọ̀ ó yàtọ̀ ṣe pé hmm. kọ́ mọ́ máa ní ìbẹ̀rù hmm. kó kàn ṣe ohun tó fẹ́ ṣe ìwọ náà àdẹ̀ ti rò pé à ètò ọmọ tí ọmọ bá gbọ́gbọ́n kúkú wọ́n ní kíni iye náà gbọ́gbọ́n sísìn hmm. ó ná láwọn tí mo tún wà mẹ́rin tó jẹ́ bíi mẹ́ńtọ̀ tí mo tún fi tì wọ́n ó yá kí ẹ mo lè ń jọ ń bá wà o lè má sí lára nù yá lọ fún lágbájá lágbájá hmm. so gbogbo àwọn nǹkan wẹ́lẹ́ lọ fún kọ́pì tèmi hmm. fún lágbájá irú ìkọ̀ ìkínáwó báǹkì wọn ọ̀dọ̀ mi tó máa dé bíi ọdún kẹta hmm. ni máa yọ̀ǹda ẹ̀ fún wa lọ ópùnù tí wọn lọ́tọ̀ ọdún kìíní ọdún kejì aláàtì wọn orí fóònù mi ló wà mo fẹ́ mọ iye tó ń wọlé sàkáǹtì wọn ẹ dẹ̀ fẹ́ mọ bọ́n ṣe ń gbà bọ́n ṣe ń nà bọ́n ṣe ń nà gbogbo ohun tí wọ́n fi ń ṣe. tó bá di ọdún kẹta hmm. mo rí pé à máa lọ owó fóònù hmm. àkáǹtì tó bá wọ̀n ẹ̀ hmm. so gbogbo yẹn náà agbára ni wà ni kó fi lè rí bá ṣe fẹ́ gbogbo ẹ̀ ọwọ́ Ọlọ́run ló wà a máa fi lé Ọlọ́run lọ́wọ́ ní gbogbo gbà Ọlọ́run bá wa fún wọn ní ẹ̀mí títí ẹ̀. Hmm. tọmọ bá ní ẹ̀mí ọlọ́run hmm. ìgbà yẹn ni ohun tá a bá ń sọ fún ló máa wọlé tí o bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tí ò bá ń ṣe yẹn bàbá ṣe ń gbé wọn lọ́wọ́ ẹ̀bọ́n náà ṣe ń sọ màá máa bò ká hmm. bàbá mú wọn níbí màmá tí gbà ó ní òní súyàn kí n tó bẹ́ẹ̀ sọ gan mo ti bọ́ lọ́rùn sọ ọ̀nà ìgbà wo ló wà nílò ní wá gbọ́ àti fi ọkàn wọn lọ́rùn lọ́wọ́ lọ́rùn sọ pé òun lòun ní ọkàn ọba àti ìjòyè lọ́wọ́ ọ̀rọ̀ hmm. á ràn wá lọ́wọ́. àmín àmín àmín àṣẹ ìdùmarè gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àlejò mi ti bá wa sọ ọ́ wọ́n sì ti jẹ́ kí a mọ̀ wípé kí a yan àwọn ọmọ wa gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ara wa wọ́n ní tí a bá súnmọ́ wọn tí a bá jọ ń ṣe wọléwọ̀de a ṣeṣe fún àwọn ọmọdé yìí láti lè fi inú hàn wá àwa náà á lè mọ inú wọn lọ́lọ́kan òjọ̀kan tó ẹ jẹ́ ká mú mi sí eléyìí ná ẹ má dìde níbi tẹ́ ẹ jókòó sí à ń bọ̀.